Ísírẹ́lì ẹ̀rù rẹ ni mo bà o ẹ̀rù jẹ́jẹ̀jẹ̀ tó pa Fáráò lára bàbá mi ẹ̀rù tí ò ṣeé wò. ẹ̀rù jẹ̀jẹ̀ létí òkun kò pa ni. Hmm. àwa márìndín ní ṣe elédò ọmọ àrè tí ó fi mú kí àpáta méjì kọ́là sí méjì kó dẹ̀ má ṣubú ẹ̀rí pé ó yanilẹ́nu ẹ máa bá mi kálọ lórí ètò bẹ́ẹ̀ ni òṣùbà là ń gbé fún ẹni tó bá ṣerú iṣẹ́ àwọn márìdí bẹ́ẹ̀ òṣùbà là ń gbé fún bẹ́ẹ̀ la ṣe gbóṣùbà fún arúgbó ọjọ́ ẹni tí a ò lè túṣẹ́ wò bẹ́ẹ̀ náà la ṣe gbóṣùbà fún ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi lọ́wọ́ lọ́wọ́ èmi ọmọ yín náà ní lórí ètò lónìí a fẹ́ bára wa sọ̀rọ̀ lórí àwọn iṣẹ́ àwámárìdí elédùn ọmọ àrè lórí ètò lónìí the mysteries of God we will be discussing the mysteries of God àwọn iṣẹ́ tí Ọlọ́run ṣe àwọn nǹkan tí Ọlọ́run dá tó jẹ́ kàyéfì la fẹ́ sọ̀rọ̀ lé lórí ṣùgbọ́n ká tó wọnú agbami ètò ẹ jẹ́ ká gbórin ẹ̀rù jẹjẹ látẹnu màámi evangelist Dr. Bọ́lá rẹ̀ ẹ máa bá wa ká lọ. sórí ọ̀run. bẹ́ẹ̀ ni òun ni àrà tó sọ ní ọ̀run òun ni àràbàtà ríbi tí àrìbì rabata iṣẹ́ ọlọ́run ò ṣeé túwò bẹ́ẹ̀ iṣẹ́ ẹ̀ jẹ́ kàyéfì sí ọmọ ènìyàn òun nìkan ló mọ bóun ṣe mọ ìbejì sínú aláboyún ẹ rí i pé kàyéfì ńlá ni bí ẹ̀jẹ̀ ṣe di ọmọ kò sí ẹni tó yé ó ń yani ní kàyéfì ó ń yani lẹ́nu bí ẹ̀jẹ̀ ṣe di oyún sínú aláboyún sínú obìnrin bí ẹ̀jẹ̀ ṣe di oyún sínú wọn ọlọ́run nìkan ló yè bó ṣe di egungun bó ṣe di ènìyàn ọlọ́run nìkan ló yé a gbé ènìyàn jáde láti inú ènìyàn ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ a ò mọ bí omi ṣe wọnú àgbọn akọ̀dédé rí i pé tí àgbọn bá tá a bá gbin àgbọn tó bá wù tó bá tó àsìkò ìkórè omi a máa wà nínú ẹ̀ ní ṣáá àgbọn tí omi ò bá ti sínú ẹ̀ àbàmì ni ẹ̀ dẹ̀ lè rí kí omi má sínú àgbọn láláì kò sẹ́ni tó lè ṣe é àfi elédùà nìkan ni. òun náà ló mú kí àpáta kan kó pín sí méjì kí àrá sàn pa àpáta náà kó pín sí méjì kó dẹ̀ má ṣubú kó dúró digbí ni. ó mú kí àpáta kó dàbí ènìyàn àá ṣọlọ́run yìí wá tó gbóṣùbà fún ni. àbí àwọn iṣẹ́ àràmàdà yẹn ò yà yín lẹ́nu. No? ah tí ò bá yà yín lẹ́nu ó yè ó fi èrùpẹ̀ mọ́ ènìyàn ó mọ wá mọ wá mọ wá mọ a fi di ènìyàn á di ènìyàn tán ó fi ojú síbẹ̀ kí a lè máa ríran á di ènìyàn tán ó fi apá sí ó fi ẹsẹ̀ sí ó ní jẹ́ ẹni lẹ́dẹ̀ẹ́ Jẹ́ndélé lóbìnrin ó wá dá wa lára ọ̀tọ̀ọ̀tọ̀ ah, iṣẹ́ ọlọ́run ìyanilẹ́nu mo gbóṣùbà fún ó ṣiṣẹ́ àràmàdà ó ṣiṣẹ́ ìyanu iṣẹ́ ò ṣe é túwò iṣẹ́ kò ṣe é túwò mi ń padà bọ̀ ẹ jẹ́ ká sáré dé òkè lọ́hùn. ọ̀rọ̀kọ̀ yìí kò má bà wọ́n ẹrú àlànà bìnújó àlànà bìnújá. ẹ káàbọ̀ padà sórí ètò ọ̀rọ̀ tá à ń bára wa sọ náà lọ ni wípé kàyéfì níṣẹ́ ọlọ́run the mysteries of God. Hmm. Hmm. ó mú kí afọ́jú kó máa sọ fún ẹni tó ń ka bíbélì ẹni tó lójú méjì kí afọ́jú máa sọ fún ẹni tó lójú méjì tó ń ka bíbélì wípé nǹkan tó wà ní bíbélì kan ló ń ka ẹ rí pé iṣẹ́ ìyàlẹ̀ lẹ́nu iṣẹ́ òun ìṣanilẹ́nu òun tó lè jí òkú dìde àá ṣé kò wá tó gbóṣùbà fún hmm. àìṣe ọlọ́run ó yà mí lẹ́nu ó yà mí lẹ́nu ó yà mí lẹ́nu mo ṣe gbóṣùbà fún un. Ah! ọlọ́run yìí iṣẹ́ òde ṣe é tú wò kò sí babalákùbà bá ẹni tó lè tú wò kò sí ẹni tó lè túṣe ọlọ́run wò kò sí ẹni tó lè tú wò kò dẹ̀ sí ẹni tó lè tú mo tútù sọ tí wọ́n ní iṣẹ́ ọlọ́run kò ṣe tú wò ta ló tó bẹ̀ láti tú iṣẹ́ ọlọ́run wò ta ni ta ló bí kúrí ta ló bí kó tú iṣẹ́ ọlọ́run wò kò sí mi ò tí ì rí ah ti bá ru àwọn iṣẹ́ ọlọ́run àwọn tó dá tó dá tó dá tó dá o máa sọ wípé ah tó tó ọlá rẹ o tó tó ọlá rẹ o òun nìkan lẹ́bọ̀rà jìgbèrè tí gbogbo ènìyàn ń wárí fún. lákòótán lórí ètò lónìí mo fẹ́ ká máa fi ká máa gbóṣùbà fún ọlọ́run lórí àwọn iṣẹ́ tó ń ṣe tó dẹ̀ mú káwọn obìnrin lè bímọ ìgbé máa gbóṣùbà fún ẹ máa gbóṣùbà fún kẹ́dẹ̀ máa yìn ẹ máa yìn ẹ máa yìn ẹ̀yin tẹ́ wá ń dẹ́ṣẹ̀ ẹ rò pé tọ́lọ́run bá lè jí ènìyàn ó lè ṣe kí ni ó lè pa ọ́ ó lè pa ọ́ ó lè pa kò ní ju báyìí lọ lórí ètò ẹ pàdé mi ní ìgbà míì tó jẹ́ ọjọ́ mìíràn àwọn tó fi ọ̀rọ̀ mi ṣì wà létí èmi ọmọ yín náà ni mo sì jẹ́ ọmọ yín náà tòótọ́ Adébáyọ̀ ó dàbọ̀ lórí ètò.